Hello, everyone. Welcome to Toyeen Talks. Wow. Compliment of the season to you and all yours. I cannot um, thank you enough for what you have been doing. It means a lot to us. Thank you for your likes, subscribes. Thank you for watching our videos. Thank you for everything. And I pray this 2024 is your year of greatness and it's my year of greatness too. Thank you. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. So, me only play any of the videos we saw yesterday. I was unable to watch everything, but the little I watch is enough. Ó ti tó láti really, you know, more what and what see ó ń because eh, ẹni uh, yìí is not the first person to máa wúrú ìwà neither is he going to be the last person. Nínú uh, the documentary we saw different of the victims tó ń jáde kì gbogbo wọn nìyẹn there are still so many tí wọn ò ní guts láti there are still so many tó jẹ́ pé ìtìjú kò ní jẹ́ kán wá sọ̀rọ̀ there are still so many àwọn tó ń jáde láti sọ̀rọ̀ yẹn we should give them credit for it for some people that are saying wípé uh, ó ṣe jẹ́ pé ìsìná ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé if you are a young person if you are in your thirties you would think it is now they are talking about this man if you are in your twenties you would think it is now they are talking about this man ọ̀rọ̀ máa yìí ti bẹ̀rẹ̀ gbàrà tó ti bẹ̀rẹ̀ because mo rántí ìgbà tó bẹ̀rẹ̀ in the nineties I remember people like us nígbà yẹn we were questioning a lot of things about him even the way tó fi operate mo rántí wípé ilé wa mo ń wò mo ní ṣé máa yìí náà máa ṣá mo ní máa yìí ń behave bíi ẹni tí ò gbádùn mo ní àwọn tó ń lọ síbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ why are they behaving like ẹni tó ní skoinskoin lórí mo rántí wípé nígbà yẹn tá a bá ń wò lórí tv mo ń wò pé àwọn wo náà ń lọ sí ibi báyìí that was when it was just starting o oh. mo dẹ̀ mú èèyàn kan tó bá bẹ̀rẹ̀ tó jẹ́ wípé ẹni yẹn sá lẹ́yìn ẹ̀ ara àwọn tó ń jọ bẹ̀rẹ̀ bẹ̀ yẹn ẹni yẹn sá lẹ́yìn ẹ̀ because ẹni yẹn ní láti sọ wípé ibi altai. tẹ bá wo altar ńgbà yẹn ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ ó máa ń pòyí ọ́tà yẹn tó bá ń sọ̀rọ̀ ó máa máa yípo ọ́tà yẹn tó bá ń sọ̀rọ̀ ó máa máa pòyí ọ́tà yẹn ẹni yẹn wá sọ wípé iṣẹ́ tó ń ṣe sí àárín ọ́tà yẹn ló máa ń jẹ́ kó pòyì ó ní bó ṣe ṣiṣẹ́ yẹn fún ni ó ní iṣẹ́ tó rẹ̀ ṣe wípé aboyún abẹ̀mí ṣó ti yé yín aboyún abẹ̀mí aboyún tí ò tí ì kú náà fi ṣe iṣẹ́ yẹn tí wọ́n rì mọ́ àárín ibẹ̀. a máa wá pò yìí bẹ̀ i'm not confirming this but alleged nǹkan tẹ́ni yẹn sọ yẹn nìyẹn. so àwọn tó wà ń bẹ̀ tíbi tí àwọn tó ń tẹ̀lé wọn bó ti jẹ́ pé olúwẹ̀ náà irú àwa náà gbà kan láyé ìgbà kan kò sí nǹkan tá a lè believe tó bá ti jẹ́ wípé God of man ló ń sọ anything tí God of man bá sọ pé ká ṣe là ń ṣe láyé ìgbà kan bí God of man bá ní ká forí wa gúnlẹ̀ á ṣe láyé ìgbà kan because a wà nínú ìdè wọn nǹkan tí ò dẹ̀ yé yín ni wípé gbogbo àwọn tó bá sọ pé àwọn ń ṣiṣẹ́ mírèkù gbogbo wọn náà ń ṣe àjò tó ń ṣiṣẹ́ agbára gbogbo àwọn tó ń lábá láwọn ń ṣiṣẹ́ mírèkù gbogbo wọn náà ń fi nǹkan tó ń já nǹkan sí ṣẹ́rẹ́yìn tẹ́ ń tẹ̀lé wọn ẹ kọ́ntínú àti máa tẹ̀lé wọn pírọ́blẹ́mù ti yín nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń sunkún àwọn èèyàn wọ́n ti ń sọ wípé wọ́n ti ń sọ̀rọ̀ máa yí even Kọ́lá Ọláwùyí Kọ́lá Ọláwùyí lórí ọ̀rọ̀ yìí ni Kọ́lá Ọláwùyí di ẹni àgbégbìn sí Kọ́lá Ọláwùyí ti investigate ẹ̀ nígbà tó wà láyé there is this um, another journalist ó wà lórí social media tó ń bá AIT ṣiṣẹ́ Mojí Danisa Mojí Danisa sọ wípé ìgbà táwọn lọ investigate ibẹ̀ ó ní kò jẹ́ káwọn wọlé mo rí lórí update Mojí Danisa lánàá tẹ́ bá mo Mojí Danisa ó bá AIT ṣiṣẹ́ láyé ìgbà kan ó nígbà táwọn lọ síbẹ̀ táwọn fẹ́ lọ investigate àwọn miracle lẹ̀ ní the nineties ó ní kò jẹ́ káwọn wọlé ó ní the only journalist tó máa ń jẹ́ kó wọlé ni àwọn journalist tó bá rẹ́dí àti ṣe nǹkan tó fẹ́ òun ló máa control wọn òun ló máa sọ ibi tí kámẹ́rà wọn gbọ́dọ̀ dé ó ní those are the only people ó ní kò jẹ́ káwọn wọlé so now gbogbo àwọn tó ti wá ń bọ́ta tó ń sọ experience wọn wípé nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ sáwọn wọ́n ti ń sánsìn kì í ṣe ọ̀rọ̀ fifteen years wọ́n ti àwọn èèyàn ti ń sọ̀rọ̀ máyìn kò ń sọ̀rọ̀ twenty years ṣe rò wípé òyìnbó dàbí Nigerians ni àbó dàbí Africans ṣe rò pé òyìnbó ó dàbí Africans ẹ jẹ́ wá correct notions tí majority yín tẹ́ ń sọ wípé BBC wà biased BBC wọ́n lè wà biased when it comes to some political things ó possible but when it comes to gbogbo orú nǹkan báyìí wọ́n máa ń ṣe dáadáa ṣé ń gbọ́ mi ṣe rí BBC máa take time ẹ̀ bó ṣe expose àwọn God of man á dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o àdúrà tí mò ń gbà mọ́mí jí o mo pray pé ọjọ́ kan wọ́n á bí òun searchlight wọn sí mọ́mí jí o ti Nàìjíríà tí mo ṣe kéèsì ẹ̀ ní ọjọ́ sí tẹ́ bá rántí tí mo fi almost one year ṣe kéèsì ẹ̀ mo pray pé lọ́jọ́ kan wọ́n á bí òun searchlight wọn sí ọ̀dọ̀ mọ́mí jí o yẹn náà ẹ wá rí wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ ní ojú wa BBC tí wọ́n bá máa ṣe investigation wọn ò kì í ṣe ní ọjọ́ kan wọn ò kì í ṣe lọ́dún kan wọ́n á máa compile gbogbo investigation wọn wọ́n á máa compile gbogbo findings wọn wọ́n á dẹ̀ fẹ́ wà sure wípé authentic nìkan tó gbé bọ́ta because wọ́n mọ nǹkan tó ń pè ní investigation wọ́n mọ nǹkan tó ń pè ní. Eh, eh, kí ló máa ń pè tán bá gbé wọn lọ sí court tán bá lọ sùn wọn they know what it is so wọn ò ní déédéé gbé information tí ò correct kan jù síta they want to be sure pé nǹkan táwọn bá gbé síta pé òótọ́ ni so they took their time wọ́n fara balẹ̀ wọ́n ṣe investigation wọn wọ́n pe gbogbo àwọn victims wọn and i'm very sure gbogbo victims wọn kan náà pè àwọn ọkùnrin tó ń bá ṣiṣẹ́ láwọn boys tó ń bá ṣiṣẹ́ tán ní ṣojú àwọn báyìí ó máa bọ́ sí wòwò àwọn làwọn máa bá bá bọ́ ṣòkòtò tó bá wọ̀ pátá àwọn èèyàn obìnrin wọ́n ní wípé lọ́kùnrin ó ní àwọn doctors nínú ọ̀dọ̀ ẹ̀ tó jẹ́ wípé táwọn èèyàn bá ti ń lóyún báyìí ó ti ní àwọn doctor tó máa yọyún yẹn fún àwọn èèyàn god of man yìí bà yé àwọn èèyàn jẹ́ ẹni kan máa sọ̀rọ̀ torí kò ti kàn yín defamation of character thank you very much Festus ẹ sunkún sunkún títí títí títí títí ẹjọ máa bá mi love and like wọ́n wà ń bí please continue to love and like and continue to let your comments roll love and like please love and like love and like. ẹ sunkún títí títí títí tí ẹ bẹ̀rẹ̀ sí ń lọ káàkiri gbàrà tí BBC tó gbé kinní yẹn sórí YouTube báyìí in fact wọ́n fò sí abẹ́ ó dà pé wọ́n ti sọ fún ọ pé táìmù báyìí náà máa release fídíò yẹn wọ́n bọ̀ ń báyìí fídíò yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ń kọ àti kọ́mẹ́ǹtì okay some of you tẹ́ ń sọ wípé god of man yín ó heal yín kí ló dé tó jẹ́ pé ordinary stroke tó ní ló eventually mú ilé ayé ẹ̀ lọ ẹni sùúrù. kí ló dé tó jẹ́ wípé ordinary stroke òun ló múlé ayé ẹ̀ lọ kí ló dé tó jẹ́ wípé ìgbà tóun sick a ò dín ní fifty seven péré five seven kò lè hold ilé ayé tiẹ̀ ó dẹ̀ ń yí làwọn èèyàn àwọn tó ń bá ṣiṣẹ́ ní wípé gbogbo mírèkù tó ń ṣe yẹn wọ́n ní arrange mírèkù ni ẹ̀yin inú ẹ̀ lọ wo fídíò àwọn fídíò mírèkù ẹ̀ dáadáa ó ṣe jẹ́ wípé òun ló máa nawọ́ sí àwọn èèyàn there are lots of people tó láwọn nídìí mírèkù tó ń nawọ́ sókè tó máa pariwo tó máa ṣe báyìí pé àwọn nídìí mírèkù kò ní dọ́dọ̀ àwọn yẹn and he's not the only one tó ń ṣerú mírèkù bẹ́ẹ̀ Benny Hinn nígbà tó yìnbó expose Benny Hinn kò sẹ́ni tó sọ pé ní abroad ń bí wọn ò deny wọ́n bẹ̀rẹ̀ sí question pé abájọ́ Benny Hinn náà wọ́n ti investigate Benny Hinn tó jẹ́ pé the same method tí Benny Hinn ń lò lòun náà ń lò ẹni tó bá fẹ́ fọwọ́ kàn ló máa ṣe kínní àwọn yòókù tán really need healing tán wà around tán wà ń bẹ̀ àwọn tó ti arrange nìkan náà máa ṣubú lulẹ̀ ó ṣe títí títí ó dìgbájú lu òyìnbó ẹni spiritual slap ni kò rí lè gba lójú tó bá tún máa gba lójú ńkọ́ ókè ẹ lọ wo fídíò yẹn dáadáa wọ́n ní pé tán bá ti ṣẹ̀ àwọn disciples tó pè ní disciples wọ́n ní ṣe ló máa lé wọn straight tó máa nà wọ́n tẹ́ẹ́rẹ́ tá bẹ̀rẹ̀ sí fún wọn ní kòbókò nídìí tá já wọn sí wòwò ṣé rí if you have not seen tí ò bá ti ṣẹlẹ̀ sí yín ẹ yé sọ wípé ṣe ń gbọ́ how do you know he had stroke before he died because ìwọ ń ka news ni it's all over there in the news stroke ni god of man yín ni ìgbà tó ní stroke wọ́n gbé lọ sí turkey turkey náà ti lọ tọ́jú ẹ̀ kí ló dé tó yẹ pé miracle water tó ń tà miracle water yẹn ò hí ilẹ̀ kí ló dé pé miracle water tó ń tà fáwọn èèyàn healing tó ṣe fáwọn èèyàn kí ló dé tí ò lè ṣe healing yẹn lórí ara ẹ̀ kí ló kí ló lọ ṣe ń turkey ó lọ sí turkey ó wà ní turkey for two years for two months or so ibẹ̀ ló ti lọ tọ́jú ara ẹ̀ ó wá padà dé kò pẹ́ ló kú now eh, ẹ má distract mi ẹ mọ bẹ ṣe má distract yàn wọ́n níṣe ló máa nà wọ́n tẹ́rẹ́ tó máa fún wọn ní ẹgba àti kòbókò àti kòbókò gidi ló ń fún wọn ṣe rí ṣe rí òyìnbó mọ nǹkan tó ń gbélé wa lọ́wọ́ wọ́n mọ nǹkan tó ń gbélé wa lọ́wọ́ wọ́n mọ̀ wípé àní ọpọlọ majority àwọn èèyàn wa wọn ò ní ọpọlọ kí dẹ̀ ṣe pé àní ọpọlọ ṣe rí ìlú tí ebi bá ti ń pààyàn ìlú tí poverty bá wà wọn ò lè ní ọpọlọ hunger poverty bad thing ni because ìgbà tí gbogbo yín máa justify ìmánu yìí ẹni wípé ó máa ń ṣe charity ìgbà tó mọ̀ pé òun ti ṣàwọn iṣẹ́ bíi tó mọ̀ pé òun ti ṣe oríṣiríṣi ó wá gbé charity wọ kínní ẹ̀ ó fi cover up ìkíni àwọn èèyàn now mo wá ń béèrè lọ́wọ́ yín wípé tí gbogbo àwọn yòókù tẹ́ ẹ̀ agree wípé cultist ni wọ́n ó ṣe jẹ́ wípé tó bá kan god of man mi ẹ máa agree ṣùgbọ́n tó bá kan titi yín ẹ̀ ní agree tó bá kan this is a rumour ṣe ń gbọ́ with the victims táwọn victims tún bọ́ta and those are just very few victims there are still a lot of people mo yìí rí woman kan tó sọ tó sọ wípé ọkọ òun pẹ̀lú ẹni tó kú sínú eh, ibi tílé ti wó there are a lot of other victims ẹ̀ tí wọn ò tí ì bọ́ta hunger òun ló gbé ọpọlọ wa lọ tó jẹ́ pé majority wa a lè reason a lè fi ọpọlọ wa ká fi reason ẹ jẹ́ ń ṣọ́ọ̀kì yín ṣé mo popular mọ́ mi jí o tí ó rè nígbà kan tí mo ṣe kéèsì ẹ̀ there was a, a case there was somebody tí mo rán lọ sí camp ẹ̀ because mo ṣe kéèsì mọ́mi jí o yẹn débi àpẹẹrẹ bọ̀ǹgbà tí mo rí wípé ó lè mú ẹ̀mí lọ that is how much tí àwọn god of man yín tí wọ́n máa go to that is how low how to the extent they go they tó bá ti dójú ẹ̀ wípé wọ́n rí wípé àwọn èèyàn wọ́n ń wádìí àwọn jù wọ́n lè pa ẹni yẹn dànù so mo wá rán èèyàn lọ sí ibẹ̀ pé kán lọ bá mi ṣe àwọn investigation kan níbẹ̀ because a lot of people came forward tẹ bá rántí tẹ bá follow ọ̀rọ̀ ọmọ mi jí o nígbà tí mo ṣe kéèsì yẹn a lot of people came forward tán wá ṣàlàyé nǹkan tójú wọn rí I still have some of them on this my page there was a particular lady ọdún kan náà fi so lady yẹn mọ́lẹ̀ nínú òjò nínú oòrùn tí òjò ń pa mọ́bẹ̀ tí oòrùn ń pa mọ́bẹ̀ ibẹ̀ náà ti ń fún lóúnjẹ wọ́n dẹ̀ chain ọmọ yìí mọ́lẹ̀ all in the name of deliverance lady yẹn kú tán ọlọ́run ló yọ there is another one tí lady yẹn náà escape ìgbà tán tú chain ẹ̀ tó sá mọ́ wọn lọ́wọ́ ìgbà tá a máa ṣe kéèsì yẹn pé bóyá gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà máa bá wa dá sí i a pe gbogbo àwọn pípù yìí mo ní láti ní kán lọ síbẹ̀ kán lè bá mi ṣe ya àwọn pictures kan ẹni tó lọ síbẹ̀ ọlọ́run ló yọ mí wípé wọn ò mú ẹ̀mí ọmọ yìí mọ́ mi ọ̀n pa ẹni yẹn mọ́ mi lọ́wọ́ ìgbà tí ẹni yẹn débẹ̀ tó fẹ́ wọlé apparently mi jí o ní àwọn gòdògòdò tó ti station káàkiri tó bá rí strange faces strange faces yẹn tó bá bọ́ ọlọ́run ló yọ èyí tó bá gbámú wọn á pàdánù wọn ọ̀dẹ̀ ní mọbi tó kú sí that is how bọ́n ṣe burú sí bọ́bọ́ yìí wá débẹ̀ ó wá notice pé àwọn kan ń tẹ̀ lóhun ibi tó ti wá notice pé àwọn kan ń tẹ̀ lóhun ó wo right èèyàn kan jáde ó wo left èèyàn kan jáde ó máa wo ẹ̀yìn ẹlòmíì jáde ọlọ́run ló ní kó station kìíní síbẹ̀ ọ̀kadà síbẹ̀ Ṣadé Afọlá I see your DP as somebody very pretty and I want to believe you are educated tó bá wà educated you should know wípé investigation can take decade investigation òyìnbó ń ṣe Nàìjíríà iṣẹ́ tó yẹ kí àwọn Nigerian investigative journalist tó yẹ káwọn Nigerian journalist kan máa ṣe ní ìlú Nàìjíríà tí Nàìjíríà fi dáa ní Africa as a whole òun ni BBC ṣe yẹn ṣe bí ọ̀rọ̀ Mohbad ni gbogbo wa ń pariwo látijọ́ yìí ṣe bí ọ̀rọ̀ Mohbad ni gbogbo wa ń pariwo láti ọjọ́ yìí tí àti ìrojú tiẹ̀ ká nílùú òyìnbó ni wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe investigation yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n á máa wádìí wọ́n á máa wádìí fún wa tá a máa fi ó lè tẹ́kì two years ó lè tẹ́kì five years ìgbà tó máa ṣe kéèsì yárúkẹ́lì thirty years ni wọ́n ti bẹ̀rẹ̀ investigation ọ̀rọ̀ Arukeli wọ́n make sure pọ́n compile gbogbo evidences against him òyìnbó ò ní déédéé gbé nǹkan bọ́ta láì ṣe pé wọ́n wà sure ẹ wo ọdún tó ti pa Tupac kan tó dẹ̀ṣẹ̀ wá rẹ́ni tó mú tu kan ètò ìwáṣẹ́ tó get ẹni tó pa Tupac over twenty something years ago òyìnbó ń ṣe Nàìjíríà àwọn Nigerian journalist wọn ò ṣe iṣẹ́ kankan brown paper envelope ni wọ́n àbí kí ni wọ́n máa ń pè wọ́n nǹkan tí ìjọba bá ní kán gbé bọ́ta ni wọ́n máa gbé bọ́ta ara nǹkan tí àfi nílọsíwájú nílùú yẹn nìyẹn ara nǹkan tí ìlú yẹn ò fi da nìyẹn ara nǹkan tí ìlú yẹn kì í ṣèpè tí ò lè nílọsíwájú ọjọ́ tí a bá ní àwọn independent journalist investigative journalist tó máa ma bá wa túdìí nǹkan síta ọjọ́ yẹn ni nàìjíríà máa da ọjọ́ yẹn láfíríkà máa lójútùú tó máa rójú. so ẹni tí story tí mò ń sọ ẹni yẹn wá lọ sí káàmpù mọmi jí o ìgbà tó dé ibẹ̀ wọ́n wá rí páwọn èèyàn ń ṣọ́ òun ọlọ́run ló yọ ẹni yẹn ọ̀kadà tó gbé tó station ló gbé sá kúrò ńbẹ̀ yẹn nǹkan tí mo dẹ̀ gbọ́ nípa mọmi jí o yẹn ló ń lọ síwájú yẹn I try with the help of one of my followers Tony Connection a ṣe kéèsì yẹn dé stage kan ẹ máa bá mi love and like wọ́n ti flag wa ẹ máa love and like ẹ jọ̀ọ́ ẹ máa bá mi love and like wọ́n ti flag show yìí already ẹ máa bá mi love and like wọ́n ti flag ẹ̀. Somebody said even Jeffrey Epstein's case took over two decades, which is twenty years. And wọn ò dẹ̀ tí ì ṣe tán lórí ọ̀rọ̀ thank you very much Ewo ló tún yọ yìí wọ́n ti flag show yìí gan-an wọ́n ti flag ẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ máa bá mi love and like ibi tí nàìjíríà ponú dé àwọn òponú nàìjíríà wọn ní madam kò kàn yín ẹ fi sílẹ̀ pẹ̀lú ọlọ́run ó ti kú tó bá jẹ́ wípé ó wà láyé kíní kan kìnì kan kò sọ̀rọ̀ ṣé ń gbópònú ọ̀rọ̀ òponú ọ̀rọ̀ ló máa ní wípé torí èèyàn kan ti kú kan bo òótọ́ mọ́lẹ̀ òponú ọ̀rọ̀ ló lọ sí skul tó kàwé tó tó wà nílùú òyìnbó ni o bó dẹ̀ wà níbi tó wà ní o ta ni wípé ẹ fi lẹ̀ ẹ fi ẹ fi ẹjọ́ lẹ̀ fọlọ́hun ṣé òyìnbó òyìnbó máa ń fi ẹjọ́ lẹ̀ fọlọ́hun ṣé ẹ máa bá mi love and like ẹ̀dẹ̀ máa bá mi share ṣé òyìnbó ìjọ̀wọ́ lẹ́rọ òyìnbó tó fi ẹjọ́ lẹ̀ fọlọ́hun tí òyàn bá kú òyìnbó á tún bá òkú ṣẹjọ́ wọ́n á tún fún òkú ní sẹ́ńtẹ́ǹsì nínú sàárè òyìnbó nìyẹn for you kò sí ọdún tó bá tẹ́kì wọn ẹ̀yin tẹ́ ń béèrè wípé kílé tí wọn ò ṣe sọ̀rọ̀ wọ́n ń ṣe investigation lọ́wọ́ wọ́n ti wà lẹ́nu investigation yìí tipẹ́tipẹ́ kó tó kú wọ́n ti wà lẹ́nu ẹ̀ Bísọ́lá bọta Bísọ́lá Ebziba ó ti ń pariwo títí pé nǹkan báyìí lòun go through lọ́dọ̀ mánu yìí ẹni pé kí ló kí ló wá débẹ̀ just like irú èmi náà ká ní nǹkan tó worst ṣẹlẹ̀ sí mi ní redeem ẹni kí ni mo wá débẹ̀ the same way ta ṣe ń create awareness wípé in the next few years tí anybody bá gbé kéèsì wá pé God of man ṣe nǹkan kan fóun a máa béèrè because ìgbà táwa lọ sí church láyé ìgbà yẹn ta sell ara wa fún God of man ta sọra wa di ẹrú under God of man àmọ́ àmọ́ much tá a bá mọ nǹkan tá a mọ̀ maybe we will not go through what we went through tá a bá mọ nǹkan tá a lénìí maybe we won't pay the price we paid tá a bá mọ nǹkan tá a lénìí maybe we will not sell our future for them àwọn èèyàn tara wọn fún God of man wọ́n tayé wọn fún God of man all in the name of pé i believe pé building yẹn o tá a bá tí ì débẹ̀ àti ìbọ́lọ́hún pàdé nǹkan tán fi sí wa lọ́pọlọ ni ní àti ayé ayé 19 gbọgbọrọ nígbà tó yìnbó dé so impression àti nǹkan tó ti fi sí wa lọ́pọlọ ni so òun ló fà á and it's going to take long kò ń sọ̀rọ̀ mo sọ fún yín pé kò ń sọ̀rọ̀ fifty years a lè bọ́nú ọ̀rọ̀ yìí zili mo dẹ̀ ń sọ fún yín ní last year àbí two years ago mo ní àìtí rí nǹkan kan késekése là ń rí kàsàkàsà yìí máa ṣẹlẹ̀ ọjọ́ sí tí mo sọ wípé ayimari Jonestown ní Áfíríkà ṣé àárín ní last year ní last year is it not Kenya bí nǹkan kan tí God of man tí ó kó àwọn èèyàn lọ sínú igbó all in the name of pé wọ́n lọ fast and pray níbẹ̀ tó dẹ̀ pa a lot of people síbẹ̀ ní Kenya ó wà lórí YouTube ó go viral nígbà yẹn I think I did a little video on it lórí YouTube mi gbà yẹn tó dẹ̀ mú tó jẹ́ pé ẹ̀mí lọ ẹ̀mí lọ sùà ẹ̀mí ọmọdé ẹ̀mí àgbàlagbà now gbogbo yín tẹ̀ ń sunkún fún god of man yìí by the time tí n bá check profile yín mo rí páyé yín ò ti ẹ̀wùn mi ẹ máa bá mi show love and like wọ́n ti report fídíò yẹn fídíò tá à ń ṣe yìí ayé yín ò wùn mí ọmọ olóògbé ọmọ máyì fúnra ẹ tún wà nínú àwọn tó ń sọ̀rọ̀ àwọn kan nítorí ogún ló ṣe ń sọ̀rọ̀ tẹ́ bá wo ọmọ yẹn ẹ rí pé ọmọ yẹn wà traumatized ní life ẹ ẹ rí pé ọmọ yẹn wọ́n ti fi ojú ẹ̀ rí nǹkan ó lóun sá kúrò níbẹ̀ yẹn ni ó ní bàbá òun ó ní anybody ló lè mú òun ó nítorí òun confront ẹ̀ wípé kí ló dé tí bàbá òun tí ó mú àwọn obìnrin tó ń bá wọn sùn rẹ́kẹrẹ́kẹ́ bàbá bàbá yín olóko wèrè a wá mú àwọn minor ó ń lo ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ wọn ló fi ń ṣe agbára bẹ́ẹ̀ ni Kọ́lá Awólabù yìí sọ́ngbà yẹn ẹ máa bá mi show love and like wọ́n ti wọ́n ti tọwọ́ bọ fídíò yìí gan ẹ máa bá mi show love and like wọ́n ti tọwọ́ bọ fídíò yìí. ká ní ìlú tó ní òfin ni ká ní ìlú tí kò ti ń wọ́ọ̀kì ni investigation yẹn ṣẹ̀ṣẹ̀ máa bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká jọ sọ mo kí yín máa káàárọ̀ my sister ká nílùú tó lófin ó yẹ kí Nigerian government kán ṣẹ̀ṣẹ̀ wá tójú bọbẹ̀ yẹn wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá tójú bọbẹ̀ yẹn ẹni tó kàn òun ló mọ̀ ọmọ olóògbé gan wà nínú àwọn victim ó ní wípé nǹkan báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ sóhun ó ní nǹkan tó dẹ̀ fani tó lóun confront bàbá òun pé kí ló dé tẹ̀ ń ṣe àwọn ọmọ lọ́mọ báyìí kí ló dé tẹ̀ ń ṣe àwọn ọmọ lọ́mọ báyìí gbogbo yín wá wọ́n wá lọ wọ́n wá ẹtí wọ́n ti fi ọpọlọ yín wọ́n ti mú ọpọlọ yín wọ́n ti sè é god of man yín can never go wrong ẹ ti gbàgbé kó god of man yín ẹlẹ́ran ara ni èèyàn ni bíi ti yín ìkà inú èèyàn dẹ̀ nìka wà inú èèyàn ni wickedness wà. ẹ ti gbàgbé Jésù Òyìnbó ó ṣe tiẹ̀ lọ́jọ́sí ṣèbọmọ tóun bí ló ń bá sùn àbọmọ tó bí kọ́ ló ń bá sùn Màláíkà ó ṣe tiẹ̀ Johnstown wọ́n ṣe tiwọn Kenya ìyẹn náà ṣe tiẹ̀ God of man ti Kenya tó mú gbogbo àwọn ẹni ẹlẹ́ni àtọmọ ọlọ́mọ àtọmọ ọmọ wọn tó pa wọ́n dànù tó ní kán máa gbàwẹ̀ wọn ò gbọ́dọ̀ jẹ nǹkan kan oríṣiríṣi láti rí ìkan náà ṣẹlẹ̀ londo state wọ́n ti mú ọpọlọ yín wọ́n ti sè é jẹ ẹ wá ń jà wọ̀nyìn rọ̀yìn káàkiri orí social media látànà ẹ wá ń jà rọ̀yìn rọ̀yìn látànà lórí social media ẹ ń jà fẹ́ni tí ò mọ̀ yín ṣe bí majority ilẹ̀ máa kú pẹ̀lẹ́ ẹ pẹ̀lú mánì yìí ni kí lẹ̀ ń ṣe láyé gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé kí lẹ̀ ń ṣe láyé ó yẹ kẹ́ tẹ̀lé níbi tẹ́ nífẹ̀ẹ́ dè ó yẹ kẹ́ ti kú tẹ̀lé kí ló tẹ̀ tí ìkú tẹ̀lé kí ló tẹ̀ ìkú tẹ̀lé ìyàwó ẹ̀ ó wà níbi tó sùn sí ó wá tì ní bọ́ta àwọn ọmọ ogun àwọn ọmọ ẹ̀gbọ́n ò sí nínú àwọn tó ń jà fún àwọn ọmọ tíyàwó ẹ̀ bí fún ẹ̀yin wá bọ́ta ẹ ṣe lọ bá BBC kẹ lọ bíríngì péjì BBC dànù kẹ lọ bíríngì péjì ẹ̀ dànù ẹ̀mí kẹ bíríngì péjì ẹ̀ dáhùn ẹ ṣe lọ sórí YouTube kẹ́ lọ rìpọ́ọ̀tì documentary yẹn ẹ̀yin eléri ibu dot com wọ́n ti mú ọpọlọ yín wọ́n ti sè é móúnjẹ èyí tẹ́ fi ń flag page mi orí BBC ló yẹ kẹ́ lọ torí BBC documentary yẹn ó máa wà ń bẹ̀ forever generation yet unborn wọ́n máa dé bá documentary yẹn wípé o ọkùnrin kan wà o tó ń jẹ́ TB Joshua tó pèrè lẹ́yìn Ọlọ́run tí ò bá ń ṣe wípé àwọn èèyàn náà wá nǹkan tí ò sọnù kiri ìgbà tí mánì yìí bẹ̀rẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ pé mánì yóò kò kò something is not right. ṣé ń gbọ́ èèyàn kan ní which of his daughter testified ṣé ń gbọ́ àwọn òpònú ṣé ń gbọ́ pònú ṣé ń gbọ́ pònú which of his daughters testified ṣé ń gbọ́ pònú tó wà backward ṣé ń gbọ́ pònú tó wà backward ó ní dọ́tà èwo ló testify ẹ máa bá ń show love and like o ó ní dọ́tà èwo ló testify àkọ́bí ẹ̀ àjọkẹ́ ọmọ yẹn jọ carbon copy split image ẹ̀ ní girl yẹn òun ló testify pé lóòótọ́ ni bàbá òun bá àwọn ọmọ kéékèèké sùn àwọn minor a fún wọn lóyún á dẹ̀ ṣẹ́yún fún wọn ọlọ́run ló mọye èèyàn kan pè mí lánàá woman yẹn ni pé àǹtí àǹtí ah òun ò mọ̀ páṣírí yìí máa tú síta òun ò mọ̀ páṣírí yìí máa tú síta báyìí mo ní kí ló dé ó ní lóòótọ́ lòun mọ̀ wípé tí rọ́bà lọ lógún ọdún ọjọ́ tí òtítọ́ bá máa expose ẹ̀ ó ní ṣẹ́jú kan àyá ni ó ní ṣẹ́jú kan àyá ló máa expose ẹ̀ ó wá ń sọ experience ẹni tó mọ̀ tó ṣẹlẹ̀ sí wọ́n ní gẹ̀yẹn náà ó ló ṣẹ́yún títí ti kò lè ṣẹ́yún mo. so àìmọye ọmọ ni Joshua tó bí tó wà ń ta tóun go ò mọ̀ tó lè máa mọ̀ pé òun bímọ síta láwọn tó ń gbóyún sá lọ pé kọ̀rọ̀ kó pa àwọn káwọn lọ bí ọmọ yẹn àìmọye it's so unfortunate We a so wà backward as far as religion is concerned ẹ mú èèyàn lásán lásán ṣebí Fatai ló ń jẹ́ àwọn èèyàn lọ ṣiṣẹ́ agbára ẹni tó bá ń wo tó bá mọ ìgbà tí yìí bẹ̀rẹ̀ mọ̀ wípé there is more about him ní ayé ìgbà tó bẹ̀rẹ̀ tẹ́ bá mọ̀ ọ́ nígbà tó bẹ̀rẹ̀ because bí ẹni tó ní skoinskoin ló ṣe máa ń ṣe bí ẹni tó fún ní abẹ́rẹ́ wèrè òun àtàwọn tó ń tẹ̀lé náà ṣe máa ń ṣe láyé ìgbà yẹn tẹ́ bá rántí fẹ́ni tó bá mọ̀ in the nineties early nineties nígbà tó bẹ̀rẹ̀ àwọn èèyàn dẹ̀ pariwo títí títí títí títí títí Kọ́lá Ọláwuyì náà dìde sọ̀rọ̀ yẹn a lot of journalists náà dìde sí tó tó lé wọn dànù tí ò jẹ́ kọ́ra ṣìírí yẹn ẹ wá mú ẹ lọ́rùn lásán ẹ sọ wọ́n di èèyàn ààbọ̀ ẹ̀ la lẹ́yìn wọ́n dẹ̀ pọ̀ ní Nàìjíríà wọ́n pọ̀ ní Áfíríkà ṣebí kan la tún rí tó ní káwọn èèyàn máa fọ́kòkò. Somebody said, I know someone living in New York that went through shege in his hands. People don't know him. A lot. Mi ò tí wo documentary yẹn tán o. Mi ò tí wo tán but èyí tí mo wò ó wà very very scary. Narration wọn bó ṣe ń ṣàlàyé ẹ̀dẹ̀ yìí ń jáporó kiri ẹ̀ ń kiri ẹ̀ ń kiri your God of man can never go wrong your God of man ṣe rí ẹni tó bá fẹ́ ba ayé ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ akúṣe tó bá fẹ́ tó bá fẹ́ ba ayé ẹ̀jẹ̀ oúnjẹ lásán lẹ nídìí àti fún ebi àárọ̀ ebi ọ̀sán ebi alẹ́ ò ní pa gbogbo wa a máa rí náà a máa rí lò ẹni tí ò bá ẹlòmíì gan rí náà ọpọlọ wọn kò rí zìn tìtorí pé kí ni wọ́n gbé ẹ̀sìn báyìí wọ́n gbèrú tó bá tásìkò tó rí kẹyẹkẹ lu ọpọlọ ẹ̀sìn yẹn ò ní jẹ́ kí ọpọlọ yín kò ṣiṣẹ́ òyìnbó mọ̀ wípé ẹni tó bá gbé èrò ẹ̀sìn rù ọpọlọ ò lè ṣiṣẹ́ òyìnbó mọ̀ ẹni tó bá gbé ẹ̀sìn rù kò lè reason well ẹni tó bá gbé ẹ̀sìn rù tó bá rí nǹkan tó jẹ́ funfun as long as tó bá jẹ́ titi ẹni tó believe in a ní kò rí bẹ́ẹ̀ ìwọ̀nba tí mo wò nínú kinní yẹn ó wà scary enough ẹ dẹ̀ ń sọ wípé kò rí bẹ́ẹ̀ ẹ ń japoró kiri ìtorí wípé ẹ rí pé ó ń pín rice fáwọn èèyàn nígbà tó ń ṣèkà lábẹ́lẹ̀ ṣé ẹ̀ ń bá gbénu ilé ni wọ́n sọ wọ́n náwọn ibì kan wà nínú ibẹ̀ yẹn tó jẹ́ wípé àwọn èèyàn ò gbọ́dọ̀ débẹ̀ a lot of àwọn god of man yín náà nírú àwọn bíi irú ibẹ̀ yẹn nínú building wọn tó jẹ́ pé ẹlòmíì aráàta ò gbọdọ̀ débẹ̀ àfàwọn tó ń bá wọn ṣiṣẹ́ ẹ̀yin lẹ ń rí wọn bí èèyàn ìkà tó wà nù wọn ló ń lọ níwájú yẹn ẹ̀yin lẹ ń rí wọn bí èèyàn àìmọye ẹ̀mí ló ń tọwọ́ wọn bọ̀ ẹ̀yin lẹ ń rí wọn bí èèyàn ayé tó ń bàjẹ́ ló ń lọ níwájú yẹn ẹ̀yin lẹ ń rí wọn bí èèyàn ayé tó ti bàjẹ́ tí ò lè látúnṣe mọ́ òun ló ń lọ níwájú yẹn ẹni tó bá wí fún ọba jí ó gbọ́ èyí tó bá wù kó má gbọ́ ẹ máa japoró kiri BBC we want to say BBC has done a good job as far as this documentary is concerned because àwọn people ti ń pariwo nobody was ready to listen to them Nigerian government tí ò bá ń ṣe pé a government and tí ò bá ṣe wípé Nigerian government wọ́n ń lo àwọn religious leaders yìí náà kí ló dé tó jẹ́ pé ta bá ń pariwo wípé ẹ bá wa investigate wọn investigate ẹ̀ a gbé ọ̀rọ̀ ẹ̀ lọ́bọ́lọ́pàá ọlọ́pàá ló tún fẹ́ẹ́ sẹ́ẹ̀lì wa out mi ìdẹ̀ nífẹ̀ẹ́ mi àwọn ọmọ ọlọ́mọ wéwu mo ní káwọn ọmọ yẹn má débẹ̀ mọ́ ọlọ́pàá ló tún fẹ́ẹ́ sẹ́ẹ̀lì wa out tí mo rí wípé tí n bá ṣọ́ra wọn á pa àwọn ọmọ ọlọ́mọ sí mi lọ́rùn ni mo sọ fáwọn ọmọ yẹn ẹ má débẹ̀ mọ́ ẹ fi wọ́n lẹ̀ at least because we needed those children those, those ladies i need wọn be testifier not even ladies even married men tí wọ́n go through ṣégè a lot of people were ready to testify but a rí bí pé ọlọ́pàá gangan wọ́n ready àti give wa out nàìjíríà ìlú tá a bára wa ni ẹ dẹ̀ fẹ́ kí nàìjíríà da a máa sọ̀rọ̀ tó yẹ kájọ pẹnu pọ̀ kájọ pariwo síta ẹ máa mú àwọn pages ẹ máa bring wọn down ẹ máa ṣépè ẹ máa bú àwọn èèyàn tó ń bú yín tó ń béèrè pé kí ìlú da especially irú àwa tá a bá yín gbé nàìjíríà mọ́ tá lè fi voice wa because a gbé nàìjíríà mọ́ láti sọ̀rọ̀ pé ẹ gbà wá nǹkan báyìí ń ṣẹlẹ̀ nílùú yẹn nǹkan báyìí ń ṣẹlẹ̀ nílùú yẹn and because ìjọba náà ready àti ṣiṣẹ́ thank you very much agunbíadé god bless you my sister ọlọ́run á máa pèsè fún yín o thank you for the star à ń pariwo bá pariwo ṣe tó lórí ọ̀rọ̀ ọmọ mi jí o ṣó yẹ kí church ẹ̀yẹ exist tẹ́ bá mọ nǹkan tó ń lọ lọ́dọ̀ ọmọ mi jí o tẹ́ bá mọ ìyà táwọn èèyàn ń jẹ níbẹ̀ tẹ́ bá mọ nǹkan tó ń fojú àwọn èèyàn rí the same modus operandi tí Tèmítọ́pẹ́ Joshua ń lò lòun náà ń lò wọ́n ní agbá wọn wọ́kàzẹ́ ẹ̀ lójú àwọn baálé ilé àti ìyálé ilé ó lè mú wọn kọ́ ní kán lọ tì wọ́n mọ́bì kan the same thing tí Tèmítọ́pẹ́ Joshua ń ṣe all because àwọn àwọn people yẹn ti wà brainwashed all because wọn ò mọ orúkọ tó ń ṣe mọ́ all because ọpọlọ wọn ti dàrú orí ló kóru gbogbo ayọ̀ ìwọ tó bá bọ́ nínú ẹ̀ tó ò fàyè ẹ̀sìn wọn ìwọ tó bá bọ́ nínú ẹ̀ tó free tó jẹ́ pé àwọn kan náà máa sọ báyé ẹ ṣe máa rí fún ẹ o mọ̀ kan tí Ọlọ́run ṣe fún ẹ ìwọ tó bá jẹ́ wípé o máa jí ìwọ ló lówó èèyàn kọ́kọ́ ló máa sọ fún ẹ wípé báyìí ló ṣe máa náwó ẹ èèyàn kọ́kọ́ ló máa sọ̀gbà tó máa jẹun èèyàn kọ́kọ́ ló máa sọ̀gbà tó máa mu èèyàn kò ní sọ fún ẹ pé in the next three months o gbọ́dọ̀ gbà wẹ̀ ìtorí pé ó fẹ́ gba owó January ẹ o ò mọ liberty tó ní o ò mọ ẹ dẹ̀ mọ̀ wípé ojú lásán kò ṣeé kò ṣeé ṣe kinní kan àwọn pípù yóò lójú lásán abukia classic ẹ káàsán my sister ojú lásán kọ́ làwọn pípù yìí ń lò tán fi ń ṣiṣẹ́ ẹbí wọn gbogbo wọn náà ń ṣáájò káàkiri gbogbo wọn náà ń ṣiṣẹ́ agbára gbogbo wọn náà ń ṣiṣẹ́ òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tán fi ń Joshua ló yí pọ̀ ní Nàìjíríà àìmọye lot of people ló go through nǹkan tí ó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ TB Joshua tí wọn ò lè sọ̀rọ̀ síta tán ò tí freedom because wọ́n mọ̀ pé táwọn bá so, ikú lè rí ẹ̀ fáwọn ikú lè rí ẹ̀ tó rán máa ń tírẹ́tì wọn but ẹ̀yin ò mọ̀ nígbà tí ẹ má dárúkọ anybody o ní last year was it last year or two years ago God of man kan don't mention anybody's name you know who I'm talking about but I don't want anybody mentioned as I'm talking ní last year kéèsì kan ṣẹlẹ̀ lórí God of Man kan tí wọ́n ló máa ń bá àwọn actors I mean actresses kò ń bá wọn sùn àṣírí ẹ̀ wá ń tú síta débi wípé wọ́n gbé píkṣọ̀ ìwòwò ẹ̀ náà jáde àti píkṣọ̀ inú bedroom ẹ̀ jáde máa yìí wá wò títí títí pé ah ah àwọn tó ń kó nǹkan tó ń kó gbogbo kínní síta àwọn tó ń súnmọ́ òun ni kí ló ṣe àtọmọ ọ̀dọ̀ ọmọ kékeré ọmọ twenty two years old tó jọ ọmọ ọ̀dọ̀ ẹ̀ àti gbogbo wọn ní domestic staff ẹ̀ mẹ́ta àtọlọ́pàá mẹ́ta ó lóun travel bọ̀ wọ́n dẹ̀ yanjú gbogbo wọn justice ìdá láti gbà yẹn ṣọ́ ti mú anybody ṣọ́ ti ṣe kéèsì ẹ̀ ṣẹgbẹ́ ní tìmọ́ nípa ẹ̀ mo béèrè ní o ṣe gbọ́ anything nípa kéèsì yẹn mọ́ question ni mo béèrè lọ́wọ́ yín ṣe gbọ́ anything nípa kéèsì àwọn tó pa nígbà tó máa sọ ó lóun náà fẹ́ pa ó lọ́lọ́run ló yọ òun tí ìkọ̀tàn róhun pa ó nítorí pé òun lo I've been looking for you welcome mo fẹ́ block ẹnìkan mo ti ń wá ẹni yẹn mo ti fẹ́ block ẹni ìtìpẹ́ thank you for that redhead. total ban ni mo fẹ́ lórí péjì mi thank you very much ẹni tó bá mi lo redhead ti comment ẹ̀ ni mo ti ń wá bọ̀bọ̀ yẹn ti pé mo ti fẹ́ block ẹ̀ mo ti block ẹ̀ justice Dàdẹ́rì àwọn ènìyàn kú gbé wọ́n kú gbé because ó rí wípé àwọn náà ń ta àṣírí òun síta ó rí wípé àwọn náà expose àwọn kankan nípa òun àti ìgbà tó dẹ̀ ti yanjú wọn ṣe gbọ́ kankan nípa ẹ̀ mọ́ ṣáṣírí ẹ̀ kankan hàn síta mọ́ ibi bọ́bọ́n ṣe wicked sí òun lẹ rí yẹn tí n bá sọ fún yín pé wọ́n worst than cultist àwọn cultist kan wọ́n ti ẹ̀yìn láàánú awo ọ̀dájú awo ọ̀dájú awo tí bá ti ṣe tán mo máa lọ́ọ̀kì comment section yẹn ẹ má wọ̀rì awo ọ̀dájú òun náà wọ̀ anybody tó bá máa dí wọn lẹ́nu anybody tó bá máa tó bá máa ṣe kinní wọ́n máa yanjú ẹ̀ ni wọ́n máa clear ẹ̀ kúrò lọ́nà tí wọ́n bá rí i pé àwọn àṣírí fẹ́ wọ̀n síta. Si tá àti ìgbà tí ọ̀rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ta ni ó mú láti ìgbà yẹn kéèsì wọn náà ṣe láti ìgbà yẹn ṣe bó sọ pé òun náà fẹ́ pa ni kí ló dé tí wọn ò lépa ẹ̀mí ẹ̀ mọ́ ẹni ẹlẹ́ni ìjọ tó máa ṣiṣẹ́ ó yà wà nínú bullet proof ó yà kó àwọn tó mọ̀ pé òun fẹ́ yanjú ó yà kó wọn sínú mọ́tò tí ò ní bullet wọ́n yà clear àwọn dànù wọ́n ṣe burú sílẹ̀ rí yẹn and until tẹ bá jẹ́ victim wọn ẹ ní ẹ máa máa support wọn ni and i pray fún gbogbo ẹ̀yin tẹ́ ń support wọn is either ìwọ or ọmọ ẹ or ẹni tó bá close mú ẹ kàn jẹ breakfast lọ́dọ̀ wọn wàá wá mọ̀ wípé kò sí èèyàn Ọlọ́run kankan bẹ́ẹ̀ yẹn ní ayé yìí. tẹ́ bá mọ iṣẹ́ burúkú tó ń ṣe ní abẹ́lẹ̀ tẹ́ bá mọ iṣẹ́ burúkú tí wọ́n ń ṣe ẹ ní máa pàtẹ́wọ́ fún wọn but ìjọkànjọkàn á kàn yín iṣẹ́ burúkú tó ń ṣe <laughs> there is a god of man kan mi ò ní fún yín ní scope ẹ̀ púpọ̀ ṣùgbọ́n ẹni tá à ń sọ yìí ó ní owó gan ní god of man there was somebody tó bá ní issue ní church yẹn ó dẹ̀ ọjọ́ threatening ara àwọn ènìyàn lòun á expose àwọn àṣírí ẹ̀ kí náà ṣe wọ́n dẹ̀ lọ sínú ilé wọn everybody nínú ilé yẹn náà clear everybody náà clear nínú ilé yẹn àti ìyá o àti bàbá o àtàwọn ọmọ. Eh, ẹni tí wọ́n bá wí fún etí eh, tẹ bá ń sọ ẹ ń wá mafia tẹ bá ń wá àwọn mafia so àwọn god of man yìí náà ń jẹ́ bẹ́ẹ̀ tẹ ń wá àwọn correct mafia so iṣẹ́ tó ń ṣe burúkú tó ń ṣe lábẹ́lẹ̀ wọ́n ṣe ń clear àwọn èèyàn tán bá rò wípé àṣírí àwọn máa tú ọ̀tán bá rò wípé wọ́n máa gba ìjẹ́ lọ́yún àwọn àbí tán bá rò wípé wọ́n máa borúkọ àwọn jẹ́ wọ́n bá wọn fi ṣeré wọn ò bá wọn fi ṣeré rárá rárá torí ẹ̀ ìwọ tó bá ń lọ sí church rọra súnmọ́ wọn ìyànjú tí mo máa gbẹ nìyẹn rọra súnmọ́ wọn ẹni sùúrù mo fẹ́ block èèyàn kan. rọra súnmọ́ wọn ìwọ̀nba <laughs> ni kò súnmọ́ wọn jù because ọjọ́ tó bá ní tó bá ti mọ̀ jù nípa wọn you go nowhere tó bá ti mọ̀ jù nípa wọn ẹ̀mí ẹ̀ ò dè mọ́ àtẹ̀mí fámílì ẹ̀ ẹ̀mú god of man eh, tó ní wípé orí woman kan tó lóyún tó lórí ọmọ ẹ̀ ó disappear orí tí orí tí orí èèyàn tún padà àwọn tó ń ba tó ń ba fa tó ń ba fa wàhálà wọ́n yìí wà lẹ́nu ẹ̀ tẹ́nìyẹn yìí ń sá kiri dìbí ṣe ń sọ yìí ó yìí ń sá kiri dìbí ṣe ń sọ yìí ẹni yẹn ní ká lóun mọ̀ pé bí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe ríre òun ò ní close mọ́ ó yìí wà lẹ́nu ẹ̀ tẹ́rù ń bà tó ń sá kiri dìbí ṣe ń sọ yìí mo yìí rí mẹ́sẹ̀gì ẹ̀ tó sẹ́ǹdì sí mi láàárọ̀ ìmí tí kà ìwọ tó bá rò wípé god of man kankan wà especially nílùú tatiwa tí ò sófin tí wọ́n lè ṣe anything and get away with it tó jẹ́ wípé àtàwọn politicians àtàwọn powers that be nájọ ń jẹ nájọ ń mu tó bá rò wípé tán bá ṣe anything fún ẹ get justice ó tán rẹ̀ kí ló gbọ́ ó tán ṣùgbọ́n mo sọ fún yín wípé èmi ò ní bá yín jiyàn èmi ò ní bá yín argue anything ṣùgbọ́n tó bá ti ń ṣẹlẹ̀ péjì yìí la máa fi treat kéèsì yín kò jẹ́ bó ṣe jẹ́ mo ní láti lọ péjì yìí la máa fi treat kéèsì yín ṣebí building ni ọlọ́run ti yín wà àbí building lọ́lọ́run yín ibẹ̀ lọ́lọ́run ti yín wà Mm. ẹni tí ò dé lọ sí chọ́ọ̀chì ayé ò dáa ẹni tí mọ́sìkì ò tiẹ̀ ní wàhálà ẹ̀yin kirikiri yóò yìí náà ni ẹ̀yin ni wàhálà yín pọ̀ tí múslímù ọ̀tọ̀ ní títí wọn yẹn tí àwọn yẹn tún yàtọ̀ àwọn yẹn ò tiẹ̀ lágbára kankan wọn ò lè ṣe nǹkan kankan go scot free torí àwọn ò ní ẹsẹ̀ àwọn kiri yóò yìí náà ni àwọn ni orí ké orí péjì yìí àwa ń retí kì í ṣèpè <laughs> because every day ẹ máa ma jẹ every day there will always be somebody tó máa jẹ breakfast lọ́wọ́ wọn àwọn kan dẹ̀ wà ẹ̀yin kan wà tẹ́ ẹ̀ mọ̀ wípé ẹran orí ìso ni yín ẹ ti di ẹran orí ìso ẹ ti di ẹran ètùtù fún wọn ẹ mọ̀ ẹ máa sìn wọ́n kú ni ẹ máa tún sin ọmọ tán bí ẹ máa sin ọmọ ọmọ wọn there is a case Me wan ṣẹlẹ̀ ẹ jẹ́ ká fílẹ̀ bẹ́ẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ àárín ara wọn gan wọ́n mọ̀ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ ṣe bí àárín wọn yìí náà láti dẹ́gbọ́n àtàbúrò tán láwọn gbaṣẹ́ ọlọ́run lọ́wọ́ bàbá àwọn kò sọ́kọ kò síyàwó fún kejì àwọn méjèèjì fọkọ àtìyàwó wọn sílẹ̀ ẹ̀gbọ́n ọmọ bàbá kan náà ọmọ ìyá kan náà wọ́n wá ń jọ pastor and assistant pastor oríṣiríṣi là ń gbọ́ nípa wọn <laughs> ẹ máa ṣerúkú ni kì í ṣe pé àwa ń dúró dè yín tí kéèsì yín bá ti ń ṣẹlẹ̀ a máa bá yín ṣe kí ni a máa bá yín analyze ẹ̀ toró di dandan káwọn èèyàn máa jẹ breakfast ní abẹ́ wọn. torí wípé kò sí bó ṣe jẹ́ ẹni máa jẹ àjẹ ẹ nìyẹ àìmọye ilé ló ti tú torí tiwọn àìmọye obìnrin ló di ẹni tó wà childless lé nítorí tiwọn àìmọye ló di ẹni tí ò lọ́kọ lé nítorí tiwọn àìmọye ló ẹni tó ti kúṣẹ̀ olówó àná tó kúṣẹ̀ ti torí tiwọn ẹ̀yin kan like I said ẹ̀rọ orí ìso nìyí sacrificial, sacrificial lamb nìyí ṣé mọ nǹkan tó ń pè lẹ́rìn orí ìso ẹ̀yin ní ẹran ètùtù wọn ẹ lè lọ síbi kankan ẹ dẹ̀ lè move forward ẹ dẹ̀ máa sìn wọ́n tẹ bá sìn wọ́n tán ẹ tún sin ọmọ wọn ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ join mi àwọn máa cruise pẹ̀lú ọ̀rọ̀ wọn ni Rẹ̀mí Òjó Àlà and thank you for everybody that gave me the stars Me, ti ẹ wò kẹ́ ṣé God bless you kò ní tán níbẹ̀ um it will keep the page going at least kan continue. Tolu Crude, when I say don't mention anybody's name on my page, I mean it. I will block you next time you do this. Okay? Next time you do this, I will block you. Timba Sokwe, don't mention name. I mean it when I say don't mention name. Okay? I didn't mention anybody's name. So, ìwọ ló mọ̀ àwọn tó dárúkọ wọn, I don't know them. Don't mention name and I mean don't mention name, please. Ìkà ni yín. Ìkà ni yín social media. Ìkà ẹ̀yin oní comment ìkà níyín ṣé àwọn ọlọ́lọ́hún ní àbí àwọn ẹ̀ tí ebi tó yẹ kẹ́ ti wípé àwọn tó ń lọ sí chọ́ọ̀chì báwo ni wọ́n ṣe ń ṣe ṣé wọ́n kú àbọ̀ síìkì tó fi wá jẹ́ pé ọlọ́run ti yín àfi tẹ́ bá lọ sábẹ́ èèyàn kan ọlọ́run ti yín àfi tẹ́ bá dé ọ̀dọ̀ èèyàn kan lábẹ́ èèyàn kan wọ́n á fi fọwọ́ oríṣiríṣi pa yín lórí ọwọ́ tán ti sín wọ́n á fi lè pa yín lórí àbí